علمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قف الله وبعلا نجله أنت رأيك يأتيك فالفا وأقبع ألفا وألشكا وأسواج النبي ومحمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run kó bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àmì tẹ́lọ́wọ́n bá kó sànú àwọn náà pẹ̀lọ́wọ́n òbí wa ọ̀gá wa gbogbo àwa jama lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́wọ́ bá ń bẹ̀ mẹ́sà sànúwà láìtàlù kẹyàmà ọlá kùrán alkarim ọlá aláìláha ìlọ́lá kíra tá fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ ni onáni alkaul mufid ala kitabu tawhid kíra bàbá wa muhammad bin abdul wahabi kí a fa wa sheikh muhammad suwali ọlọ́wọ́ bá ní kọ́ wá wúlò fún ọlọ́wọ́ bá máa sára ìfún àyí pé ẹ̀kọ́ tawhid bó náà ní ṣe pàtàkì jù nínú ẹ̀kọ́ tí àwọn òjíṣẹ́ ọlọ́mú wa dal àwọn afáà ní nítorí tawhid lọ́lọ́ fi sọ Qur'an kalẹ̀ nítorí tawhid lọ́lọ́ fi náà òjíṣẹ́ ọlọ́run níṣẹ́ nítorí tawhid náà lọ́run fi dáwà kálẹ̀ bá mẹ́kọ́lọ́ nìkan lájọ́ ti fún mi kọ́lọ́ ولا قرآن الكريم بالتعتبر لي أروينا حديث ثابت بن دحاك أبي وعن ثابت بن دحاك رضي الله عنه قال تجري كبه تجمين بعيد تجتو ألم تكفو تجمين كريم gọ́lùm kan náà ni ètèmí gọ́lùm méjì ni gọ́lùm wà ní bíbí lọ́wọ́ yìí tí ìmọ̀ olùkọ̀kọ̀ mú fẹ́yìn mẹ́wọ̀ nǹkan ọkàn wo báàbù la yusba bi makan lillahi makan yusba fi il ligeri la báàbù tó léwu ni báàbù báàbù àdúgbò la yusba lillahi bi makan a gbọdọ̀ dùn kan torí ọlọ́wọ́ ba bi makan yusba fi ligeri láì fi ma fi dùn kan mi fúlẹ́ mi lọ́wọ́ kẹfẹ́ bí dẹ́ran léyà rẹ̀ àmọ́ àwọn olóòsà náà máa dẹ́ran léyà yìí lọ́sùn ọdún wọn ó dẹ́ran léyà rẹ̀ mẹ́rin ó dé yìí báàbù báàbù la yusba'u billahi bí makan yusba'u bí ìdígẹ́rìlá báàbù pé àgbọ̀dọ̀ dùn nǹkan ní ààyè tó ti ń dùn nǹkan fẹ́lú mi lẹ́yìn ọlọ́ọ̀bá subhanahu wa بن دحاك وعن ثابت بن دحاك رضي الله عنه قال نظر رجل أن جنأر إبلا أراكم كان في النظر أججه ججه يكون فيجو رانكمي فيجو رانكمي رانكمي أما أقول جنأ عيدون ببوانا نياي كما قلت بوانا فقال النبي صلى الله عليه وسلم وابي لو النبي صلى الله عليه وسلم دو كسولدو سولدو انا نبه سولدو بان كنا نبه فقال هل كان فيها وطن من اوطان الجاهليه يوبد لوانا سواني اوسكنوا اوسا جاهليه ثم جسد نبه قالوا لا arákùnrin kẹkọọ dáa ọdún náà ń kọ ní ara ọ̀hún قال الكان فيها عبد عيد من اعيادهم اني ودك ثم تنبه اني ودك ثم تنبه يبقى يدون ثم ما لكجمع قالوا لا او يعني لا فقال رسول الله صلى الله عليه وسلم ربي اوفي بالنذر نقول لمجهر شيء فانه لا وفاء للنذر في معصيه الله pé àgbọ̀dọ̀ jẹ́jẹ́ àgbọ̀dọ̀ mú ẹ̀jẹ̀ tàbá ṣe láti ṣiṣẹ́ náà ọba àgbọ̀dọ̀ mú ṣe tí ìbá jẹ́jẹ́ pé à wọ̀ fí máa láyé ibn adam àgbọ̀dọ̀ jẹ́jẹ́ pẹ̀lú nǹkan tí èsì tiwa رواه أبو داود إمام أبي داود أبو سوى وإسناده على شركهما ó ní wà ẹwò ọlọ́lọ́ fẹ́ dùn kan fún àmọ́ má ṣe ní ọbí táwọn èèyàn tí máa ṣe òòṣà wọn àbí má ṣe nínú ibi táwọn èèyàn máa ti ṣe ìdí wọn ó ní wà láwọn olóṣèlú àti máa ṣe ìdí wọn a tó mẹ́lẹ̀ kó ti bá wọn bá participate níbi ìdí wọn ọláyé pé wọ́n ti ṣe ìdí wọn níbẹ̀ gẹ́ ọ̀sọ̀ bẹ̀ di haram láti dùn kan bẹ̀ láti dùn kan bẹ̀ an tó ń bèèrè kò tó bá wọn take part nínú ìdí wọn ó ní yẹwà òfin ó wa pé haramu ni àfi tó bá dilẹ̀ ma ní ni ọlọ́mọ sáfúra yìí tí rí bẹ́ẹ̀ náà ọlọ́mọ fún yín sùúrù o lẹ́lẹ́gbọ́jú gbogbo náà na wa أوه قوله قوله النظر ججة أبي النظر في اللقدة دون ويدي انت انتني ججة إلزام ولا أعد هنا كي ينصن قد ثلاث عبتي كي ينتكني بيع ديون وإتلاحا أمنوا يقول الزام المكلف نفسه لله شيء لله شيء غير واجب كان صدي كلاسيك لان تابي شي قلون عندي البلاغه تم توشي كوا صدي كلاسيك لوري انا ري كنتي سي وكلاس كي كي كلاس ني كي اغباوي جما فالو ياون انا اه كل ما كي او بي ملايو جوكي ديجا بي ما تي كابجيتي كوما جوكو جوكو ما تو pé a ah, tí wọ́n pé àwọn gbàgbé láàrín ọ̀sẹ̀ kò wá sí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yàn méjì ẹ̀wà máa mo jẹ́jẹ̀ fọ́nà ọba ipe láti ọjọ́ kejì tó bímọ yẹn tí máa gbà rẹ̀ síjọ́ ìkómákó ọ̀la ni ìwọ lọ sọ di ọlọ́run sí tíláàsì fọ́ lórí àmọ́ nábìlì tó ṣe ìwọ lọ sọ di kí ni ó ní tíláàsì kó mọ́jẹ́ ẹ̀sẹ̀ ọdún wa ni kí wá ní ṣẹ̀rí àwígbà kí ìmọ̀jẹ́jẹ́ afẹ́fẹ́ sára ìfún wa أولي وإنه إذا نزل الواجب صاح النظر وصاع منظور واجبا في من وجهين كي بواجب جاسم قد ثلاثة قد ثلاثة ìgbẹ́jẹ̀ ẹ̀ṣẹ̀ dédé lẹ́yìn náà tó jẹ́jẹ̀ lé lórí ẹ̀ olùwájìbì lọ́dúnkọ̀lọ̀ méjì mìíjí àti nazar aláàkọ́ lójúpàá na jẹ́jẹ̀ fún ìtúlásì lórí من جهة الشر إنه الشريعة لو ستلازل لوري رتب على ذلك وجوب الكفارة تاكو بالي مجد يجعود إذا لقوس كفارة لوري إذا لم يحصل وفاء هو أفو جدي يباتي شيء بيا إذا مدلوين ní tí a ń gabi ma láti jọ́kì jọ́ bí mẹ́bàá ìjẹ́ yẹ kí máa gbà sí أو yóò kọ́kọ́lá ọ̀wá lè mú àwẹ̀ yẹn ni síláàsì lórí ẹ̀ ọ̀sán padà lẹ́yìn ó ti wá san kàfàrà pé àsìkò tó lọ fẹ́ sẹ́yìn ti kọ́kọ́ mẹ́ ní lọ́wọ́ ó ní ìjẹ́jẹ́ yẹn àgbò mẹ́ta yẹn òkú mbẹ́ o ẹ̀ ó ti wá san kàfàrà sí yamin kàfàrà mi kàfàrà sí yamin ni ó ti wá san kàfàrà pé a ah, níjọ́ kejì kó mọ̀ ní màá jẹ́ kó di bí màá ní gbáwẹ̀ rí ìdìbà máa ń gbà kàfàrà yẹn náà ànábì yìí fẹ́ kájẹ́ jà ànábì dí akókò yìí wọ́n kò bá sọ ànábì lẹ́sẹ̀ rẹ̀ wọ́n fún un. ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí òfin dáa náà nù ọjọ́jẹ́jẹ́ ojútú láàrin ìwọ òrùn pé olùgbọ́n láti ṣẹlẹ̀ kan mọ́ lùgbà wẹ̀ ni ẹ́ ìwọ òrùn èkó tó jẹ́jẹ́jẹ́ tẹ́ẹ̀tẹ́lẹ̀ ni ó bí wà wọ́n máa gbàbọ̀ wọ́n máa rí yára إذا لم يحصل الوفاء والنظر في أصل المكروه مقرون أصل ركيه ما سجل مقرون إذا لا يفعل أما الشيء ثمانية كالجنين والنظر في العصل مقروه بل إن بعض العلم يميل إلى تحريمه خدا أرام أفكامي ذلك قلت هاي حرام لكيه ما جل شو هاي kábọ̀ bí mọ̀kúrú yẹn ó bẹ̀ẹ́ fúyẹ́ ó ó di yìí àwọn tó lọ́gbà haramu ni kí lọ fàásọ́ jù bẹ́ẹ̀ lè an nàbí ya sallallahu alaihi wasallam náà anu fi agurmajẹ́jẹ́ agurmajẹ́jẹ́ وقالوا لا ياتي بخير كي موريوا لانها يستخرج به من البخيل اما في بنك لو عهوني دا دا ما كوني كان ده واجه جاء واحد ثلاث كنت جاي لأنه إلزام النفس بالإنسان لما جعل الله في حل منه باني أناني لأنه ولأنه كان إلزام النفس الإنسان تذكر إلى الله ما جعل الله في حل دون سترون سلونكم وعصر الثلاث لليه وفي ذلك زيادة التكليف على نفسه يكون ثلاث لليه على عليه ولا على الغالب انت ما تلقوا قوبا الذي ينظر بندم وما سن أمة سبع أمة سبع ما سبع أدب أمة سبع سبع ما يقول رجلي أو يسأل علماء يمينا وشمالا ما بينكم أنا أنا أنا بايا وا أنا بايا وا أنت لا تقبلتي يريد الخلاص خلاص ولا تبقوا بجاية تجاية ما نظر لثقله لوف مشكته يأتي يأتي إن يصنب عليه ولا سيما ما يفعله بعض العامة إذا مرضى pàápàá jùlọ ní tó pọ̀lọpọ̀ general people common people ma ṣe mọ́ta rẹ̀ àwọn tàà àkàrà lọ́wọ́ hajjá yorídò abúgbùn bukada ti fẹ́ kọ́ fẹ́sẹ̀lẹ̀ kò tí dé ọlọ́ọ̀bá nígbà tí nígbà bá ṣẹlẹ̀ sí ma ṣe báyìí lórí gàyẹ̀ ṣẹlẹ̀ bí ọlọ́fẹ́ fa gàyẹ̀ تزبائك إن الله لا ينعم علي بجلب خير أو دفع الضرر إلا بهذا النظر في علوه سبحانه وتعالى قني سيوري سمي قولي بابامي جلبي قولي بجلب جلبي بجلب الخير قولي بابامي أو دفع الضرر أبي قلت إني راكوه إلا بهذا النظر ما جاجي ما جاجي كيف بجاجي كلهم بانكم موسى لو بلاده har ọlọ́run ni àwọn ọmọ àjẹ́nà pẹ̀pẹ́ yíò fóònà bí nẹ́zẹ̀rẹ̀ wọ́yẹ kàrà fóònà yóò makana ṣẹ̀rú mustapiro kuma mọ́ jẹ máa tẹ̀ àmá máa wọ́n ìmá mọ́ wọ́n ṣe ṣùgbẹ́ ọlọ́run pẹ̀lú ìfúnmi lálàáfíà ní ti fẹ̀sẹ̀ rìn láti Kaduna dé Mẹ́kà láti láti ìfẹ́ ló fẹsẹ̀ rìn láti Èkó sí Àbújá bí Buhari gbogbo wọlé àbí ẹgbẹ́ àti bẹ́ẹ̀ lè fẹ̀lẹ̀ lé mẹ́kà náà ah, láti èkó dé àbújá about eight hundred kilos ní eight hundred kilos ní láti mẹ̀lúgbùrú dé Sudan eh, five thousand three hundred kilos ní ó ti ṣe bí ọmọ eighteen percent nínú rẹ̀ ìjọba rẹ̀ tí bá ń dájú ìlú kan kó sì ní oṣù kan tó gbọ́nà láyé jọ nǹkan ẹ̀ ẹ̀ onáde gbọ̀kọ̀ ojú omi ẹ̀ tó bá débi dájú kò sí ìtẹ̀lágbẹ̀ ojú fọ́ Sudan nìfẹ̀ kò sí ọ̀kọ̀lẹ̀kọ̀lẹ̀ fọ́ Sudan lórí bẹ́ẹ̀ olè àdàrúyà tẹ̀lé ma ọ̀sọ̀ ojú dandan kọ́ wọ́ ọkọ̀ ojú omi mu lájú jídà èsì bẹ̀rẹ̀ rí rẹ̀ ńlọrọ̀ àwọn yẹn ń tẹ̀lé àwọn yẹn ń tẹ̀lé àwọn ọlọ́ọ̀bà kó sanu bàbá wa lẹ́sàn rẹ̀ ọba bàbá bàbá yẹn ọlọ́ọ̀bà kó ẹjẹ́ ẹjẹ́ wọn lọ sí hajj wọ́n rò yẹn nìkan fún yóò ní láti Kano tó lè lọ sí hajj. láti ìlú láti ìlú bẹ́ẹ̀ni ẹlòmíì lọ bá nàìjíríà ní dé máa lẹ́ẹ̀mọ́kọ́ tó kó lóṣìṣì báwọn ọmọ ẹ̀rọ àti àwọn tó àwọn lọ yìí غير ذلك ربع قبعة ولا ثالث نعم وعليكم السلام ترى سو ولأن الجانب عبي ní torí lọ́pọ̀lọpọ̀ ọgbà tí máa pọ̀jù gáàlìbì tí máa pọ̀jù ní lọ́pọ̀lọpọ̀ ọgbà annà lẹ́rẹ̀ yẹndàm tí máa ń ti lẹ́rẹ̀ yẹ tí máa ń ti jẹ́jẹ́ ọmọ kábàmà wọ́n lọ mùsùlùmí yanda an san sai nazarin masu ba'adama jidu yas'alu ulama yaminan wa shimalan kama bi lo afa lo tulusi yani gbogbo umma bi lo wa pa ka ke lumi ni yurid lo khalas ó fẹ́ ó fẹ́ ó fẹ́ bo kun je je mimma nadara turi je je je li saqalihi ni ti wi wo o ti wo ti lọ́rùn muskati inira tori be alayhi wala siyama ma yaf'alu ba'd al-ama idha marda pàápàá jùlọ ọ̀pọ̀ ọ̀gbọ̀n àwọn common people common people not in arm and common people máa ń ṣe fún tààrẹ̀ nípa àhàrà láwọlá àjà àbí bùkátà rẹ̀ ti bíá ìrèdò àtẹ́sí ìfẹ́kùn bá ti bíá yíwa ní kí máa jẹ́jẹ́ nǹkan yẹn ó ti ti jíde ó yẹn lòrò ẹ̀rì kí mo ṣe náà yíma jẹ́jẹ́ ọkà án náà kó bí àìkú sí báyìí pé iná láàlá yóò ní àmọ́ àléyìí bí jẹ́lẹ̀ bọ̀ káyẹ̀ ọlọ́run ní í ṣe fàórí fún ìfẹ́ fún jẹ́lẹ̀ bí lẹ́nu pé yẹn fa nǹkan òdì wọ́la dáfọ́ dọ́rọ̀ àbí kò ti ìnira kúrò fún ilá bí adam nazar àbí kò jẹjẹ ọlọ́bọ̀ orí bẹ́ẹ̀ ọlọ́bọ̀ yóò ṣe orí fún ẹgbẹ́ láì jẹjẹ rẹ̀ ó ti yé wa wallahu ta'ala alam ló mọ̀ sáà fọ́rọ̀ yé wa ẹni ọjọ́ ìfẹ́ nìkẹta ọ̀wọ́ dàmù ìsinmi ó ti tọ́ka sí nígbàtẹ̀ láàrin alẹ́ méjèèjì fún nọ́mbẹ̀rì wà ní ìbáradà tí kò yẹn gbọ́dọ̀ tí kò lóyún àfọlọ́ wọ́n ti sọ́kọ́ ọlọ́ọ̀ba wọ́n ti sọ́kọ́ ọlọ́ọ̀ba sọ́kọ́ ọlọ́ọ̀ba tí bá ti pàṣẹ ìzámù yìí ní kàmàlù ẹni wọ́n lè bá láàájì rẹ̀ ẹ̀rẹ́ ẹgbẹ́ tó wà tí sọ́jáde ọ̀ sí eléyìí lọ́rùn lọ́kàn mi

لكن لا واحد من معناه أما لله العقومي كان أمامي فقالوا كبير وهو بعير أما تقول بعير يوكانوا أما إبلا ومي إبلا أما العقوميني أخذي دي دي بنالي شيب ما دي كرابي شيب نان شيب جابي بيقولي دمزا فرأيوه gbọ́dọ̀ ohun ló gbé bíbá wà náà níbẹ̀ wá náà aibi bá bí máa náà bọ̀ wọ̀híyà zafiriya bí ayinye wọ máa náà bí makani yusamma bawana máa dúró náà ní ayé kẹsàn pè ní bawana kọlu alkana fi a wasanun ọdúgbùrọ̀ àwọn ìgbèrè tí wọ́n máa bò sàkánbẹ̀ wasanun kúlù ma ó bìdá min dúnilá oye min shajarin ko ba ta gi aw hajarin abi ukuta sawa hanat aw nuhad aw lam yunhad ko ba ko wọ́n gbé àbí wọ́n gbé àgbà àwọn osami wọ́n ma gbé wọn ni osami de ni ju ìwọ ni si ko ba ko ba so ba wọn le tare ogun tó gbé dànù yẹn òkúta kan ní òkúta kan rọ̀bọ̀tọ̀ báyìí náà ni kìí pé wọ́n gbé òkúta látàn ní báyìí wọ́n náà gbé síbẹ̀ ọ̀tún ọ̀sì sọ wọ́n sì sọ́dí nǹkan wọ́n ràn lọ́wọ́ ó di omi wọ́n gbẹ ni wọ́n gbẹ ni kọ́ọ̀lù jahiliya nasbiyatun ila ma risala tó gbé jahiliya náà ni àwọn àsìkò tó gbé kẹrọ̀n tó rán àwọn ànábì sẹ́rọ̀ dìde gbogbo àsìkò tó wà láàrin isa láti 610 years àsìkò nam ya kan lafiya ye tagut àti wọ́sà nìkan kan náà ni dama tagut jamanin tawagut don kullu ma yuba min dunin lai wa huwa rabin o de on tó fi àtàsílẹ̀ ni pé wọ́sà ni bẹ́ẹ̀ lẹ́bi àmá tagut ó lọ sí pé ṣé yìí ni àbí kìnnìkan ṣé yìí ẹ̀ ni ṣé òkà ń gbóná ọ̀rọ̀ ọwọ́ àláwálé àbí kìnnìkan nígbónà ní eh, ọmọkùnkùn àbí òmùkùn sí gbónà ní ah. ah. àwọn tàbí àgbé àmà ah, wọ́n lè mẹ́mà wọ́n lọ lé mi ṣe ò lọ́jọ́ akẹ́kọ̀ọ́ mọ́ gbẹ́gbẹ́ ọ̀sẹ̀ lọ́jọ́ bọ̀ kẹlẹ̀ káàkiri sílẹ̀ àwọn ìlọ̀jà rẹ̀ kí ní àwọn adó mẹ́wọ̀ سميت بذلك لأنهم كانوا على جهل عظيم وانكم جاهلية عندك هو دائما كان تجاجه ẹwọ ọ̀kan náà wọn sábẹ́ mi sọlẹ̀ ó ń tó bá rántí ìgbésà ìgbàyẹ̀lẹ́yà ìgbàmí òun arẹ́rìn ó fún ẹ̀ ti ṣe jàyẹ̀lẹ́yà ìgbàmí òun abúwẹ́kún èyí máa kó lẹ́kùn ní àwọn ọmọ táwọn máa rí bẹ́ẹ̀ láàyè bàbá ọmọ agbẹ́kùn tó bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ báyìí ọmọ tí mo sọ pé bàbá ẹ̀sìn sùúrù kí yẹn ọmọ dàsí lójú okùn ọkọ̀ kárì òun sí mu nìyẹn yẹn yẹn yóò sì di ọmọ yóò sì di ọmọ rẹ̀ ọ̀kan náà fẹ́ lọ sọmọ sínú ọ̀gbun ó wà sọmọ yàtọ̀ kí báyìí قالوا يا أبتاء يا أبتاء قلوني أو أنا ما تقول عبا إسلام وما قومي لكوكا هو عبا ما رأوا يا أبتاء هم كان نفسي وهو ما يه إذن جعلوا أنه أبو يمشي ìdí máa kò lẹ́kùn ìdí máa kò lẹ́rùn ni pé jẹ́bínú ẹgbẹ́ àwọn jẹ́bínú àwọn lárúbáwà ń bẹ̀ẹ́ pé nígbà wọn pín fún àjò ta kúrò ní ẹ̀ pé ìmọ̀ láàpù wọn jẹ́ bílò làwọn sí bí òsà àwọn ọ̀hún bí òsà àwọn ọmọ ọjọ́ ti fún láàrọ̀ láàrọ̀ nílé ọba tó ń jẹ́ lórí àwọn àwọn àgídé bílò àwọn àjẹ́ tẹ́bà ló rọ àwọn tó padà bílò míì àwọn tó sọ di òsà ọlọ́wọ́n ọba àwọn táwọn ní ṣe fún tẹ́lẹ̀ àwọn jẹ yìí ó bí wà olùdìmọ̀ pò kó sànù wà náà dùgbẹ́ tó jahiliya jahiliya azim yani mun bin jahiliya ne wa qawlu yu'bad an sifatu qawlihi wasab kifa gulu pé atun bo huwa bayan alwaqi min sala min qadin sala ana awsana هي التي تؤبد من دون الله انت عندك نعم وسعنا قوله قالوا لهم أو جزبائك لا السائل واحد أو أنت بيري بيري لكني لكن أما كان عند الناس عجابوا النبي صلى الله عليه وسلم ثم يقول بعض بيري بيري أنا بيعطي توفي فان بيلتي gbogbo àwọn àmì ìrànjú fún fánàbí yìí kí ẹgbẹ́ tí ọ̀rọ̀ ẹ̀ láàmánì àyẹ̀kọ́ na mọ̀dí gbogbo ẹ̀rọ mas'ul nígbà gbogbo ńgbà ní kéde ké ẹni tí wọ́n béèrè béèrè ọ̀rẹ́ kọ́ ni yóò dáhùn kọ́lù aid aid ismun ni ma yóò adú àwọn yóò kọ́rọ̀ bí ẹni máa kú yìí pé máa lọ́dí máa bọ́m̀bẹ̀ bí ẹni máa ti gbogbo gbà kọ́lá àwọn mi máa na rojú tí máa lọ tí máa bọ̀ tí máa darí síbẹ̀ ay al اتخذوها هذا اليوم عيدا لا موجون لجو ọdún وإن لم يكن فيه وطن كلا بيو سوزا مي كلا يكوجو يان كاكوجو كان دي ديسمبر ني ديرو جنرال فقتي اي ewo dájọ́ tí ń jáde mẹ́ẹ̀ ó ní kí wọ́n ti ẹ̀tí mọ́jọ́ yẹn lọ́jọ́ kan ẹ̀kẹ́ yìí kàkún ó ní àlùlá قال النبي صلى الله عليه وسلم عن الأمرين عن الأمر méjì عن الشرك aláàkọ́ òòsà tó ń bọ ẹbọ wọ́n wọ́ta ilì àti tílé múyàn sí òòsà ó di ọ̀fàṣẹ́rẹ́kì alkana fi wọ́tàn sí ha wọ́tàn ṣẹ́rẹ́kì tí ṣe ọlọ́ sàkàtàn bọ́m̀bẹ̀ wọ́ta ilì ọ̀nà tí ó bọ̀ tún ní pé alkana fi a ilì min àyàdìn ṣe ní ìdìkẹ́ tó máa sí ń bẹ̀ ní ọdún kan tó máa sí قول وعوفي بنظرك muadin wala ce mun jajar ce fa ala amr fikr amr aw fi ay fi amr ni mabni ala hadf al arf illa ya arf arf illa ya wa dhambe wa yakum oye وكسر الدليل عليها علينا لكسر عوفي قولي عوفي مو كسر يعني دليل عليها وهذا مراد بإيمان حقيقة حقيقي المراد به الإباء إيه إنت أقبل من تصلني أبيع أقبلاي الجواب إذا يحتمل أن يراد به الحباء حلال أقبلاي يحتمل أن يراد به معنى حقيقة أقبل قطوب حلولي بالنسبة للنهر الإبن نبقى دجو بقران كمي مراد بإيمان حقيقي أفيد قاني حقيقة لي إذن رضي ابن قال مراد بإعباء أعيه ليه أبعلاي لا تدوها من بني لا تدوها من بني لأنه لا يتعين أن يذبع في في ذلك المكان يأتي كوي كوي كوي كوها يكون أن يذبعها في هذا المكان ودوه مفهوم ينبه وقعد أعبد نوره àmọ́gbà pé agbàwà láì láti dúwà náà bẹ̀ ìnáwó láàyè ta ayi makanu fi albi illa ma mayyaza bi fadli gbogbo kò sí ààyè kalórí lẹ̀ ìdí tó wà ní pàtó àyàfi ìtàkàlẹ́sà pẹ̀lú ọlá والمتميز بالفضل المساجد ثلاثة تحتجوي أواعي كتاب أنا أمرات ميتاي ما أتوني maka madina cikin ke jerusalem abi al'amur huna bi nahar al'ibl min aisu huwa nahar wajin ka al'amari bẹ pe nípa adúdú gúgúnra kúmí bẹ̀rẹ̀ pé nígbàtí ìrànkúmí bá jẹ́ ọ̀ranyàn ìníṣbàtí makan amma nípa ayé فالامر بالاباح انظر عليه ابقى من الحلال halal بدليل أنه سأل عابين سؤالين كان بالسلام ديري دير بيجي قل ولو عجيب بالنعم ولا لو لو تقول او تعوي تقول نعم تقول لا لي لقال وضع بكني لا توفي ما مو جدير سمعي فإذا كان المقام يعتمد النحي والترخيص ثم يقول عيي ثم يقول أبا وأبقى سنو kí ni ìkọ̀ fún wa àti gbà wá láàyè ṣọlá amúrù ìbá náà ni pé ààyè tá a ti ní halal ni kọ́ọ̀lù ó áwùfì bí nàdìr mú àdéhùn rẹ̀ sẹ́ mú jẹjẹ rẹ̀ sẹ́ ni alala وفاء للنظر في معصية الله ìyàn gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ọjọ́ jẹ́ pé òun ọ̀sẹ̀ lọ́ọ̀bà gbọ́dọ̀ kọlọ́ ẹ̀sẹ̀ irúgbà kan ọlọ́ọ̀bà mọ́jàbá ara sórí ibú ọlọ́ọ̀bà tẹ́wọ̀n ìbá bímọ jọ́kẹjọ́ la máa kó máa bí bá jọ́kẹta ọmọ dáwọ̀ láàrin ìgbà yẹn ọwọ́ agbọ́wà rẹ̀ ó ti jẹ́jẹ́ gbọ́dọ̀ mọ́ jẹ́ ibi tó bá ti ẹ̀sẹ̀ ni ó di máa ṣe àní ó di wà ọmọ yẹn jẹ́ ẹ̀sẹ̀ màá mọ̀ wá bí kí o kí o ti tiẹ̀ gbàgbé tí ìyàwó bàbí mọ́láyọ̀ máa kú kúrán mẹ́ta máa sí bàbí sàárà ẹni àbábàbí lẹ́bí ẹni ẹmìnìyànù mọ́ ìdẹ̀tì ọgbọ̀rọ̀ sí wà lẹ́ra kúrán lọ́dọ̀ mọ́nà àbúkà mẹ́ ọlọ́mọdé àfọ̀rẹ̀ wa náà kí náà wí lọ أقول لا وفاء أي نافية للجنس يحركه والوفاء اسمه بالنظر خبرها هناني الويني قوله في معرفة الله من جلوبة صفة للنظر صفة إلوجة جديد وجه أي لا يمكن أن توفي النظر في معرفة الله خصيصي قومجة جلوبة لأنه لا يتقرب إلى الله بمعصيته إذا اسمه له بقى كل شيء له بقى لذا مع معصيته مباحة معصية وسنقاق بلاين حتى يقال افعلها تقبع وتقويك شيء والله تعالى عالم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته àwọn alùpùpù ìsìláwọ́ náà fún sóòrò ọ̀wọ̀ náà dáàmà jẹ́nà ní pé tó bá ṣe ọlọ́mọ̀tọ́lọ́ ọ̀bọ̀sùn kò ní kò sí lẹ́jẹ̀ kankan tó bá jẹ́ tó bá mú sí bẹ̀rù dáàmà ń tọ́lọ̀ bá ti báyìí fún òun sí báyìí náà yóò ẹ̀kọ́ ni ìkẹyàn àwọn abọ́sí ìjọba bá ní kọ́ ya ọmọ ìbímọ láyọ̀ máa pa màlúù lẹ́yìn ẹ̀yìn àti mọ́ pa ìyàwó yàn ọba bí ọba bí mẹ́lòkù mọ̀ ó di àbí òbí mọ̀ ẹ́ lórí bọ́sàrì kẹyàmà tó wọ́n ikọ̀ ikú ikọ̀ kù ẹ̀jẹ̀ yàn sí ọ̀rọ̀ yàn lórí ẹ̀mọ́ ẹ̀jẹ̀ pé nǹkan tó bẹ́ kọ́sẹ̀ rẹ̀ kò lè tẹ̀lẹ̀ ó di nà àníbi wá bí wá pé ìjẹ́jẹ̀ fa kò ní kí n tí ọ̀sẹ̀lẹ̀ má ṣẹlẹ̀ kò sí ní ọlọ́run mo ń fẹ́ gbọ́dọ̀ ṣe fún mi ṣàánú mi fine àti ọdí ha ṣé wà ṣé wà bí adúwàsì ó ṣeun ó di yé àmọ́ ọlọ́run mo jẹ́jẹ́ tí a ó bá bí máa máa kọ́ màálù mẹ́fà ó di yé àwọn ajá sọ̀kò yà sí àsìkò Buhari wà bọ́ sí kò sówó màálù ó bí má bẹ̀rẹ̀ sí ló má bínú nù ó di yé nà wàhálà ìkùnú sàlámù dìlà ìwú ìgbéjẹ rẹ̀ lórí ìṣẹ́kọ̀ọ́ ìṣẹ́ ọlọ́run tó hmm. wà kò wá ṣe kí ni yóò ṣe dáná. kòkòrò kí ni ọjọ́ ìdí kí ni ọjọ́ ìdí bí àmì ní pípẹ́ jẹ́yìn ó fẹ́ ṣẹlẹ̀ ọ̀bà ni àìsí máa gan aládá ní ọgbà níbi ọ̀rọ̀ alẹ́bí sẹ̀sẹ̀lẹ̀ mi tí gbogbo nǹkan sábà ń ṣe lọ́lọ́ máa kọ́ rẹ̀ dáadáa ní àbíbí ọlọ́run nífẹ̀ẹ́ àkókò jù àti abdullahi masoud radiyallahu anhu olóòtú lèmà ẹni tí wọ́n ti ń gba nǹkan mẹ́wàá mẹ́wàá pẹ̀lú ọwọ́ ọ̀tún tí wọ́n ń gba ìkọ̀kẹ́ pẹ̀lú ọwọ́ òsì ó tún wá díkẹ́ ìkọ̀kẹ́ pẹ̀lú mẹ́wàá mẹ́wàá rẹ̀ tó bá ṣe ọgbàlẹ́dá mẹ́wàá ìlà 700 ìlà and half di àìníye àtọ́gbàlá ní ẹ̀tẹ́ rí tó ọba wá sí ọlọ́bọ̀ àti símá ọgbàlẹ́dá ẹ̀yọ̀ká tó kéré ọgbàlẹ́dá ẹ̀yọ̀ká tó kéré tó bá ṣe ọkéré jù ọgbàlẹ́dá mẹ́wàá dé 700 dé àìmọye láti sọ́nù àmọ́ tó bá gbá aláníyàn ti sí ẹbí àwọn ni káì ìkímá onígbẹ̀sẹ̀ báyìí ó tún àgbà láàdáa tó péye ó tún a ìrúnú ló pé ìrísí mẹ́wọ̀n ó tún gbàládà tó péye ó di wà àwọn ọmọ báyìí nìkan bá tó wá ṣe ọgbẹ̀sẹ̀ kẹfẹ́ lọ́gbà ẹ̀yọ̀kan lọ́gbà àmọ́ mi nìyẹn burú pé ẹ̀yọ̀kan ẹgbẹ́ ta ló ṣe láàrẹ̀ ló ṣe láàrẹ̀ ọlọ́ mọ́jà kábà máa lórí kẹ́mọ́ lọ́ba náà. òṣèré òṣèré wa wọnà ọjọ́ náà rọ̀bẹ̀ nítorí kí kéèké lè rẹ̀ ni sheikh zubairu sọ́jà máa sọ́jà haúsá wọ́n ní gbogbo òṣèré wa wọnà yáa jẹ́ báà báà báà rí wọ́n kéde kíkẹ́ já mọ̀ kíkà ó di ìṣubú àwọn náà ó sì rárẹ̀ ni wọ́n alikun sẹ́lá àǹtẹ̀lá. bíbí yé jùlọ an bá ti pèrò yóò zà lọ wọ́n ti pèrò yóò padà yá. Tí wàá pé àmì ànábì ni ẹ máa tó sáfò yín déédéé yíkìrì kan yíkìrì kan kẹ́kẹ́kẹ́ ẹ má fi àlàfo lẹ fún ṣètọ́n fi àlàfo lẹ fún ṣètọ́n yóò wà nù àbí máa rán lójú báyà tó fẹ́ so ibi tó wẹ́ kó fún sí ìlera tó máa rán lójú àwọn nǹkan tó wọ̀ náà tí ó máa rán sí lórí òun òjò tó bá ti pè mú báyìí ṣe kọ́ sálọ níbi èdè ibi tí wà ti gbọ́rù púpọ̀ yẹn mọ́ wọ́n ń pè ní sábà oṣù padà dénú tó bá ti gbé kàámà yóò sálọ ó lè wọ́n ti pàmò òtù dénú ẹ má fi àyè lẹ̀ fún un sáfún yìí láti fi sẹ́ẹ̀sì lẹ̀ fún yọ̀wọ̀ bẹ̀yìn ọ̀dà àwọn ìjà fẹ́fẹ́ àti àbáṣá ilẹ̀ fún ọ̀tọ̀ nù nígbà ìlú lẹ́yìn lọ́nù ó bí wà wallahu ta'ala náà. kọ́má fà yẹlẹ̀ fún ìtàn ẹ má fi àyè lẹ̀ fún ìtàn nù náà. kọ́lọ̀ ọ̀pọ̀ sàmì ìgbà ní ìdí àbájú ìjọba sábà wá ń kí wọ́n ń tún báyìí àti lọ́wọ́ lọ́wọ́ ti ìṣẹ́ àti ìṣẹ́ àwọn sábà tí wọ́n ń tún báyìí kí ní òkè wà ní ìṣẹ́ à tó bá ti báyìí ti báyìí ti bá kí òun náà ní tó wà ní ìbàdí ní ó. ní ilham kábí dáadáa ní ilham ilham fa alhamaha ó di inspiration ń pè wọ́n ní ìjọba ìgbà dáadáa nǹkan sábúrú mbẹ ní ṣetán òun náà fẹ́ ti fi àmọ́ àbúrò máa tiẹ̀ lọ àdúgbò àwọn máa tiẹ̀ lọ ó fẹ́ kó ṣàgálà rẹ kó mi òun ó di iṣẹ́ ẹ̀bọ́n ẹ̀gbọ́n mẹ́rẹ̀ sí mọ́ wọlá ní ìfàtàwà mẹ́lẹ̀ ní fún wa kí èèyàn bá ń ké mu ṣe tó bá yàn lẹ́nu táàrù kò ṣe bàjẹ́ àbí kọ́bùlì nínú yẹn dáadé wọ́n náà sọ fún wa pé ìwé bàjẹ́ wọ́n bàjẹ́ èèyàn máa tún ṣe ni àyè kánṣu gbogbo ọdún jíjẹ sí wọ́n á lè dá kára nǹkan ọmọ jíjẹ kánṣu yẹn ní bẹ̀rẹ̀ ní àrà ọ̀ tún ṣe ni ṣe sáàdì méjì láti méjì kù ó jẹ́ márùn-ún àbí kó wá sí ìgbàdí jáàjù ṣètò ọ̀fẹ́ bá àwọn ẹjẹ́ ni àmọ́ ọ̀bà fún inú rẹ̀ ọ̀bàjẹ́ ni ó di gbọ́nàmọ́ sára ìfún wa ni àìkán sòrò pé àmọ́ ah, kán mo fagilé ara ọ̀ ó di yé mo lè rí ní àbúrásá kabiru tó gbọ́ àìkán sòrò àmọ́ tún mo ṣe ni kọ̀ọ̀kọ̀ àbàdí àti kọ̀ọ̀bùlù fi wà ó di yé náà Báyìí kò lẹ̀. Bẹ́ẹ̀ni, bí àmọ́ ìṣòwò ga wọn nínú náà nìí. الشيطان للشيطان عندنا قرآن هون كل شيطان جليل إذكار الإنسان اكفر بس من يا كفري فلما كفر اعتبر كفري قال إني بريء يعني من كلمه وصدق من قالوا إيه إني أخاف الله رب العالمين قال نوبة وكان عاقبتهما أتسامس أنهما في النار أو أتسامس ودعوا عمنا فدام إنني ليلة ọ wá sọ pé òun kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ọmọ ìyẹn wọ́n ọlọ́mọdé àti inú ọlọ́ọ̀bà kọmọ bẹ́ẹ̀ mi ara ọjà àwa lọ́kì àwa lọ́kì pẹ̀lú Islam àwa lọ́kì pẹ̀lú Islam lọ́fà ṣe ìtọ́ọ̀nù olórí ibú ni tí ọba tí ìsún mi nì níbi ẹbọ ní orí dùn dídá wọ̀sílà ni lọ lórí ṣẹ́kù àti ṣẹ́kù àwọn fásitì náà mọ̀ bí tẹnu ọ̀rọ̀ bídà bídà ẹ̀sẹ̀ ní fúnra rẹ̀ àwọn ẹgbẹ́ gbogbo lẹ́sẹ̀ àbí amúsí amújájálì kankan ni kò bá mọ níwọ̀nba àmọ́ wọ̀ sí ìlà ni bí ọmọ àti wọn ni títí títí ó mọ mùjẹ ó di ó mọ pọ̀ gbogbo àti bàtí bẹ̀rẹ̀ lọ́dọ̀ yẹ òdìdí ṣẹ́fù ó di yé òdìdí nì bẹ́ẹ̀ mo fẹ́ dà mo fẹ́ di alágbára láyé nì mò ń bọ̀ kílẹ̀ máa rọ́ kílẹ̀ máa rọ́ àwọn ẹrú ọlọ́ọ̀bà dẹ̀ ní ìbáàdùn rahmanu lẹ́dínà yẹmṣúnà

ó ní àwọn ramadina rúpò ní àwọn ọjọ́ ọ̀dá máa ó ní àwọn ọ̀rọ̀kọ́ abọ́kà ní anẹ́bì sallallahu alaihi wasallam abọ́kà tó wá fúra pé òun ló bẹ́ máa lójú ọ̀rọ̀kọ́ wá mú ìbòrí ẹ̀ wá tàlẹ́ ní sẹ́lá lórí ọ̀gá mi ni ó ó di ibú lè rí nìyẹn àti ìmọ̀ simple nígbà kó di tarkamin karfi abu an ka gaggau ya ga amma ba za kan da dama yamma wani ba kuma wani mani ne aihi gawo kino ni duba takama kino masu bai kun gani kanu ne ba abi ba ala jibulin abi ya riri ni ha o wa ngba kan ko ti mani zabi ha o wa kilo be ga fún Ọlọ́run do ni ku àti gàlọ́wọ́ síláàtì àti gbé ayé tó máa tẹ̀lẹ̀ yọ́ àdì wàhálà ọlọ́mọ sọ wà náà wa alaikumus wọ́n wọ̀ ní ẹ̀yẹ̀ kàlẹ́ yìí kọmọdún ṣe ni kọmọdún ṣe ni gbólóhùn bẹ́yìn kólà àbúlẹ́ni sọ́láàtù kò sẹ́mẹ̀ ó ti ṣẹ́ fún òun máa pé wọ́n ti pìnrán láàkọ́ ṣúgbọ́n tó déhùn ó ti yẹ náà fílà ìwọ́n àti wọ́n ní náà fílà lẹ́kẹ̀ẹ́ ìdó ti yàgbọ́n yẹn lọ́pàá fẹ́jọ́ ọ̀ràn yẹn lórí náà ni tẹ̀yẹ́ ti mọ́sílẹ̀ ó ì ti kí ó ti yẹ gbàmí ẹlòmíì nǹkan máa ń ṣe nǹkan wọ́wù báyìí sọ lónìí bó ti wò òun nù gbogbo alájọ́ sí gbogbo alájọ́ sí gbogbo alájọ́ sí ah, kí n bọ́ sí oní gbogbo alájọ́ sí ah. ẹ̀ẹ́dùn ọ̀bájá ìgbé ó sì ń bí olórí ẹ̀ tí wọ́n bá jáyìgì wọ́n lè jáyìgì obìnrin lè lọ kọ́ọ̀tù ọkọ̀ mi lọ́dọ̀ ọdún méjì mi ò rí lájọ́ ẹ̀rọ wájú ṣé ẹnìkan ti lọ bẹ́ẹ̀ rí ní ayé eré àyẹn ọdún méjì lólò àwọn èèyàn kí ní adam pé àwọn máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ah. Oye. Wọ́n ti lọ́yẹ̀. Wọ́n ní ìyàwó wa ní ìyàwó náà lọ sí àwọn ìpínlẹ̀. Ṣé o bá ní kókò kankan sọ bá tó gbogbo ìlọ́gbẹ̀ ìgbòwáyé? So, wọ́n á ń bèèrè ìmọ̀ràn tó ṣé gbogbo ilé ìtura padà lọ sáré. Ẹni ẹnu àwọn àpá àti ọjọ́ wọn ní ìṣèlú ara wọn báyìí.

ní tó ti lọ fún bí ọdún mẹ́fà ọdún èdè tí ò sí ìdí pàtàkì tí obìnrin máa wò pé káàkiri ọkàn ìpalẹ̀ sí arákùnrin pẹ̀lú ìwà tó wù ní ẹ̀mú owó ìwà tó wà lọ́wọ́ rẹ̀ tó ní torí ilé ìlọsíkọ̀ bẹ́ẹ̀ni ilé ìjẹsí gbogbo lẹ́yìn bẹ́ẹ̀ obìnrin wá wà pé kò rí ọkọ rẹ̀ fọdún ọdún mẹ́ta mẹ́rin márùn-ún kọ́lọ́kọ́ọ̀tù àwọn ẹbí rẹ̀ wọ́n wá wọn ò rí kọ́lọ́kọ́ọ̀tù kí tó bá yìí náà lọ́dọ̀ àjò èyí ló mọ́bìnrin yẹn save ó di èyí tí òbí máa ṣe kúrò wáyé làbálẹ̀ ó di èyí wallahu ta'ala alam náà lọ́wọ́ sàmì wà láyé tàbí kìyàmù ọlọ́mọdé tí wà láyé tàbí kìyàmù ọlọ́run kó gbà láti fún wa ìdájọ́ tó ṣe dédé ọlọ́ọ̀kà láti fún wa subhanaka allahumma bi ilaha illa anta nastaghfiruka